alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalan bi hisan ila yomidi adúpẹ́ fún Ọlọ́run ba atọrọ àlékún kí àlékún kẹfà níbi sallallahu alayhi wa sallam òní tí a mọ̀ sí ogúnjọ́ nínú oṣù ramadan èyí ni àkọ́tún ètò yín ètò ahudan wa busọ̀rọ̀ tí yóò mọ̀ gòrè afẹ́fẹ́ báyìí ẹjẹ́ agbìyànjú ká fi àpèrè tẹ́ẹ̀dì ká jẹ àǹfààní òróló ibi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàrúdín gbadébọ̀ rọ́jí bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وإياك أن تنسي صلاة كما ساكيسي يكي أو كيوتا ما كالين فاتحة نينو صلاة كوكان ونيتو إلي تنبي صلى الله عليه وسلم في مواني قاري وسيا كاساكيسي ودادا pàápàá jùlọ ẹni tí máa ń ṣe ìmáàmù fáwọn èèyàn ó yẹ kó níta fẹ́ lẹ́yìn suratul fatiha òun náà ni kí ìmáàmù kọ́ máa kí ó nínú àwọn akéwò tó wà nínú at-tiwal al-mufassal at-tiwal al-mufassal gẹ́gẹ́ bí suratu qaf àbáwọn sura tó bá jọ bẹ́ẹ̀ láwọn sura tó gùn dáadáa kéèyàn máa kà lẹ́yìn fatiha ní ìgbà míì kò sì sí ní tó burú kéèyàn ka àwọn sura eléyìí tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì bíi idha shamsu kuwirat àbí idha zulzilatil ardu zilzalaha bó tilẹ̀ jẹ́ parí lọ́dọ̀ àwọn aṣíwájú wa rere àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń ka súra tó gùn dáadáa kí bá ti ṣe rí Uthman ibn Affan radiyallahu anhuma ìgbé súra tó Yusuf onáni nké ní sọláàtì fajr Yusuf níraka alákọ̀ọ́kọ́ Yusuf níraka ẹlẹ́ẹ̀kejì àṣírí Abubakar radiyallahu anhu tó ṣe pé súra tó Baqara iná lọ dá sí méjì ó ka ìdajì níraka alákọ̀ọ́kọ́ àṣùbà ó tún ka ìdajì yòókù níraka ẹlẹ́ẹ̀kejì gbogbo eléyìí báyìí ó fi hàn wá pé nínú ẹ̀kọ́ tán kọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam nìyẹn ní ìgbà míì kò sí ní tó burú wípé kọjá wípé èèyàn ké súrà eléyìí tó tún gùn dáadáa bí ọjọ́ jùmọ̀à kéèyàn ké alif lam mim tanzilul kitabi la rayba fihi min alif lam mim kọjá pé ńlá ké nira kàlá kọ̀kọ́ ní ọjọ́ jùmọ̀à kàtún súra tó insan hal ata ala al xinu mina dahri ad-dahri lam yakun shay'an madhkura kọjá pé ńlá ké nira kàlá kejì kẹbà nàbì sallallahu alayhi wa sallam tí ma ṣe ká ké súrà tó gùn ní sọláàtì fẹjẹr eléyìí òun náà ní ti súra tí súnà nàbì sallallahu alaihi wasallam tó tọ́ka sí káṣí máa ṣàkíyèsí pé kí ó táàkì níraka alákọ̀ọ́kọ́ yóò gùn ju ìtàkì níraka ẹlẹ́ẹ̀kejì lọ lẹ́yìn fatiha tó kéèyàn wá máa ké ní tó bá rọ̀ lọ́rùn ní kéèyàn bá máa dáadáa ní kéèyàn máa ké kó má jẹ́ pé èèyàn máa ṣe karambani yóò lọ́ọ́ máa kẹnu bọ súra tó ṣe pé kò dáama kò máa ń tọ́ wà ń bẹ̀ tá fi wá tóun bá sì mọ̀ pé kèkúkè lẹ̀ ń ké ìkàkùkà lẹ̀ ń kà tóun bá ń ṣàtúnṣe yín ẹ wàá yàn fi hàn pọ̀ ọmọ jù mí lọ àbí so irú eléyìí láwùjọ Yorùbá kìí ṣe nǹkan kan tó jẹ́ pé etí ò gbọ́ rí àbójú ò rí rí wọ́n lè máa lérí ọba tiẹ̀ jẹ́ látàrí pé ìwọ náà ńgbà tó mọ̀ pọ̀ kájú òsùn kí ló ń ṣe lè ti máa máa tẹ̀ àwọn ọmọ náà ní kó wíkọ́jẹ́ pé èlé yìí láfi Kúrẹ́ṣì nìkan lọ́mọ máa kà lákàtúnkà lákàtúnkà lákàtúnkà kí du oyún fi pẹ́ díẹ̀ nígbà tó bá pẹ́ kó rúkú tẹ̀bá tún bọ́ síra kẹlẹ́ kejì tún ka èlé yìí láfi Kúrẹ́ṣì náà kó náà pẹ́ díẹ̀ kó sáma ti gùn tó ta lákọ̀ọ́kọ́ kẹ̀tọ́ rúkú. ní sọlátù dhuhur èèyàn máa ka súra lẹ́yìn súratul Fatiha nínú sọláàtù lóhùr àwọn súrà tó gùn tó gùn tó gùn tó gùn àmọ́ tí ò ní gùn tó ìta ké ní sọláàtù fẹjìr ṣùgbọ́n àmọ́ sàkíyèsí pé ìta ké nira ká alákọ̀ọ́kọ́ yóò gùn ju ìta ké nira ká ẹlẹ́ẹ̀kejì lọ ní sọláàtù làásùr bẹ́ẹ̀ náà látúnṣe súrà alákọ̀ọ́kọ́ súrà araka alákọ̀ọ́kọ́ yóò gùn ju súrà tẹlẹ́ẹ̀kejì lọ ṣùgbọ́n ò ní gùn kò ní gùn lápapọ̀ rẹ̀ tó bí sọláàtù lóhùr ó ti ṣe gùn sọláàtù tàbá sì ké tó gùn nígbà míì náà kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́bí àṣírí kwanabi muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà míì yóò ké súra tó gùn dáadáadáadáa lẹ́yìn fatiha solatul maghrib yóò tún ké súra tó tún gùn dáadáadáa lẹ́yìn fatiha araka kejì nínú solatul maghrib tó bá di solatul isha á máa ké àwọn súra tó sọ yìí pé wọ́n jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì lẹ́yìn suratul fatiha gẹ́gẹ́ bí qaf gẹ́gẹ́ bí suratu qaf bákan náà a sì tún lè ké amma yatasaalun so a sì lè ké amma gẹ́gẹ́ bí suratu qaf títí dé parí al-Qur'an ìgbà míì a sì tún lè ké láti suratu qaf títí dé suratu amma yatasaalun ìgbà míì a lè máa ké láti amma yatasaalun títí dé suratu duha ìgbà míì láti suratu duha títí dé suratu nas kò sí ìtàkì tó burú nínú solatul isha lẹ́yìn tá a bá wá kakí ó tán nínú àwọn rákà táǹtí kakí ó ẹlẹ́ẹ̀kejì báyìí àbálá kọ̀ọ̀kọ́ tó. So, á dákẹ́ jẹ́jẹ́ díẹ̀ a pè ní sákítà á dákẹ́ jẹ́jẹ́ náà á wà tún gbé ọwọ́ wa méjèèjì sókè yóò fi dọ́gba pẹ̀lú èjìká wa méjèèjì àbí tí yóò fi dọ́gba pẹ̀lú ti wa méjèèjì á wà sọ pé allahu akbar allahu akbar gẹ́gẹ́ bá a ṣe ṣe nígbà tá a bẹ̀rẹ̀ sọ́láàt á wà lọ sí rúkú á mú ọwọ́ wa múnú wa gbélé orí wa kọ̀ọ̀kan pẹ̀lú tó ṣe déédéé rẹ̀ gbélé nígbélé mú gbígbà téèyàn gbá nǹkan mú a wàá ya àwọn ọmọ ká wa lórí ọlọ orúnkún wa a ní jẹ́ kí àwọn apá wa kọjá pé wọ́n kan ẹ̀gbẹ́ wa á yà wọ́n bákan náà a sì ẹ̀yìn wa dọ́gba a sì jẹ́ kí orí wa kó dọ́gba pẹ̀lú ẹ̀yìn wa a farabalẹ̀ ní wa a máa wá sí àgbéga ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú àwọn gbólóhùn tí sẹ́ríà sọ pé a lè sọ nínú rúkú wa ó náà rabbi al-azim rabbi al subhana rabbiyal azim káwé lẹ́ẹ̀mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí imam muslim ti ṣe gbé jáde àti ibnu maja àbí ká sọ pé subhana rabbiyal azim wa bihamdih subhana rabbiyal azim wa bihamdih subhana rabbiyal azim wa bihamdih gẹ́gẹ́ bí abu dawud àti ṣe gbé jáde àti imam ad-darqutni nínú sunan rẹ̀ gbá ọ̀nà tó ṣe yí pé ogun rege bákan náà àbí ká sọ yí pé subhanakallahumma rabbana. وبحمدك اللهم اغفر لي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي a máa wí lọ́pọ̀lọpọ̀ irúgbólóhùn yìí a máa wí lọ́pọ̀lọpọ̀ arúgbó àti foríkanlẹ̀ wa subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ghfirli àbí ká máa sọ pé subuhun eléyìí tá a wí kàn yìí muttafaqun alayhi alimami al-bukhari àti muslim ló gbé jáde àbí ká máa sọ pé subuhun qudusun. رب الملائكة والروح الإمام مسلم لو بجادي أبي كما سوكي اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت خشع لك سمعي وبصري ومخي وعظمي وعصبي أخرجه مسلم أبي كما سوكي سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة أما ولين rukú wa àti ìforíkanlẹ̀ wa alimami abu dawud àti nasaayi ló gbé jáde eléyìí tó dáa jù ní pé ká wé eléyìí nígbà báyìí ká tún so eléyìí nígbà mi tí gbogbo ẹ bá wa sọnù mọ́ lọ́wọ́ kò yẹ kí subhana rabbi al-azim kò sọnù mọ́ lọ́wọ́ subhana rabbi al-azim subhana rabbi al subhana rabbi al-azim ọlọ́fẹ́ mà túmọ̀ rẹ̀ à ìtumọ̀ ni pé mímá ni fún ọlọ́wọ́n ọba olúwa mi tó tóbi mímá ni fún ọlọ́wọ́n ọba olúwa mi tó tóbi èèyàn ò lè máa sọ bẹ́ẹ̀ kó tún wá jẹ́ pé ó lóòsà kan tí tó ń bọ̀ èèyàn ò lè máa sọ bẹ́ẹ̀ kó tún wá jẹ́ pé ó lóòsà kan tí tó ń wárí fún a'udhu billah nítorí pé tí wọn bá jẹ́ mùsùlùmí gidi tó sì máa tó ń sọ nínú ìjọsìn òun láéláé ẹ̀ní bá ń di ẹ̀bọ̀ ẹ̀ní bá ń di òòsà torí rẹ̀ náà la ṣe pé ó yẹ kí kálukọ́ wá lè kí ó kéèyàn wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam kọ́ gbọ́ Islam yìí kì í ṣe ká máa fagídí ká máa fi sin lọ́n ọmọ atanra rẹ jẹ ike ńgbà tí èsì pàṣípò di rákà mẹ́jọ ńgbà tí èsì pé eh, wọ́n yà lùkíbìlà padà kí ń gbọ́ kí ń gbọ́ ha ọ̀ ń tanra rẹ jẹ wọ́n ń gbọ́ mẹ́wàá ìwà ọmọ nkankan olódo yan nípa ẹ̀sìn ọlọ́run wọn náà jẹ́ máa gbọ́ ẹ̀sìn ọlọ́run kó o lè bá a jẹ́ ní ire lẹ́yìn ìgbà tá a bá kó ń roko tá a gborí sókè a gborí sókè kó ń roko títí a dìde nàró tá a fi dúró dọ́gba tá a bá dìde nàró tá a dúró dọ́gba tí eegun ẹ̀yìn wa tó dìde a wà á gbé ọwọ́ wa méjèèjì sókè a máa gbé ọwọ́ wa méjèèjì sókè bá ń ṣe ń dìde a máa gbé ọwọ́ wa méjèèjì sókè bá ń ṣe ń dìde bíi ti ṣáájú títí tí ọwọ́ yìí ó fi ṣe déédéé jìkà wa àbí kó ṣe déédéé etí wa lẹ́yìn náà tí ó bá wùyàn nígbà tí èèyàn ń gbé ọwọ́ méjèèjì sókè yìí báyìí nígbà tá à ń gbọ́ ọwọ́ méjèèjì sókè á máa sọ pé sami Allahu liman hamida rabbana walakal hamd tí èèyàn bá jẹ́ límámù abẹ́ni tí ń dá sọ̀láàtì sí abẹ́ni tó tiẹ̀ wà lẹ́yìn límámù à ń fẹ́ wípé ńgbà tó ń gbórí sókè yìí tó o bá ti gbórí sókè láti rùkú à ń fẹ́ pé kó tún gbé ọwọ́ rẹ méjèèjì lórí àyà rẹ gẹ́gẹ́ bó ti ṣe ní ṣáájú tó o bá sì gbé e sórí àyà rẹ gẹ́gẹ́ bó ṣe ṣe ń ṣáájú kò sí ní tó burú ńbẹ̀ ṣùgbọ́n ìta àṣàlẹ́sà ni kókó gbé lórí àyà rẹ̀ wà wá máa sọ tó bá ṣe pé ìmáàmù ni ọ abẹ́ni tí ń dá sọ láti ṣe wàá sọ pé sami allahu liman hamida nígbà tó ń gbórí sókè ìmáàmù àtẹni tí ń dá sọ láti ṣe yàtọ̀ sí máàmù tó wà lẹ́yìn lè máàmù rabbana walakal hamdu nìkan ló wọ́n sọ ìmáàmù náà tún sọ pé rabbana walakal hamdu gẹ́gẹ́ bó ṣe wá nù àwọn hadith hadith abu huraira radiyallahu anhu onítànàbí bá ń síwájú sọ láti fún wa tó bá sọ wípé rabbana walakal hamdu tán yóò máa wá ṣe kunut tó bá sì rabbana walakal hamdu tán yóò máa ṣe kunut ọ̀rọ̀ pé lè máàmù ṣe sami Allahu liman hamida àti mọ ilé yìí tẹ́lẹ̀ náà kò sí yàpá ń bẹ̀ Abu Hurairah wa ni tánà bí wàá sọ rabbana walakal hamdu tán yóò máa ṣe kunut eléyìí túmọ̀ sí pé ìmáàmù náà máa ṣe rabbana walakal hamdu nígbà tá a bá dúró dọ́gba tán ìgbà náà látò sọ rabbana walakal hamdu oríṣi ọ̀nà kan nù àti Muslim gbé jáde ìmáàmù ó sọ bẹ́ẹ̀ ẹni tí ń dá sọ láti ṣe yóò sọ bẹ́ẹ̀ ẹni tó ń náà tó wà lẹ́yìn lè máàmù yóò sọ pé rọ̀bànà wàlákàl hamd nínú kò sọ báyìí àbí kò sọ pé rọ̀bànà lákàl hamd ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú ta alákọ̀ọ́kọ́ ni pé kò sí wáwò níbi eléyìí rọ̀bànà wàlákàl hamd la alákọ̀ọ́kọ́ àbí kò sọ pé rọ̀bànà lákàl hamd alimami Bukhari ló gbé kejì jáde àbí kò sọ pé allahumma rọ̀bànà lákàl allahumma rọ̀bànà lákàl àbí kó sọ pé allahumma rabbana walakal hamd allahumma rabbana walakal hamd eléyìí ní àlékún allahumma àti wáwò alimami al-bukhari ló tún gbélé ìjáde gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ló fẹsẹ̀ rinlẹ̀ inú kó sọ pé rabbana walakal hamd àbí rabbana lakal hamd àbí allahumma rabbana lakal hamd àbí allahumma rabbana walakal hamd. èyí tó nínú súnà òun ká sọ eléyìí nígbà kan ká tún sọ míì nígbà míì kó fi lè bá a jẹ́ pé àpá sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ti ní ìgbà míì tá a bá tún sọ àlékún hamdan kathiran tayyiban mubarakan fi ọ̀dà púpọ̀ hamdan kathiran tayyiban mubarakan fi ọ̀dà púpọ̀ alimami al ló gbélé yìí jáde ìgbà míì tá a bá tún fi àlékún yìí kún ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد اللهم طهرني من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من من, من الوسخ الينا تندى الامام مسلم لو بجادي ابيك كاسي عليكم ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد مسلم لو تنبلي جادي ابي كاسي عليكم ملء السماوات وملء السماوات والارض وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اخرجه مسلم آه، اجيكي يا توما الي nítorí kí yóò lè ba jàǹfààní fún ọtọ gbèdè lárúbá kó lè ba mọ pé ah islam ga púpọ nítorí sọ gbogbo ẹ̀yìn tiwọ́ ọlọ́run ọba ni ẹ̀yìn tó ṣe wípé yóò kún gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ẹ̀yìn tó ṣe pé yóò kún gbogbo tí ìwọ ọlọ́run ọba bá tún fẹ́ yàtọ̀ sí sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ìwọ ọlọ́run ọba ọba tó ṣe wípé ìwọ náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn ìwọ lọ́ba tó ní gíga tó ní títóbi in tó jẹ́ ẹ̀tọ́jú téèyàn sọ lọ́rọ̀ in tó jẹ́ ẹ̀tọ́jú tí ẹrú ọlọ́run sọ lọ́rọ̀ rí bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa náà lẹ́rú ọlọ́run òun náà ni allahumma la mani'a lima a'tait ìwọ ọlọ́run ọba wa kò sí ẹnikẹ́ni tó lè gbégi dínà tí ìwọ ọlọ́run ọba bá fẹ́ fún ni kò sí ẹni náà tó lè gbégi dínà tí ọba fẹ́ fún ni ṣé wàá mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń yàn sójú tó ń mú lọ́tà tẹ́ ń dìtẹ̀ mọ́ra yín ẹ̀ bá ti múra yín lọ́tà ẹ̀ bá ti yanra yín sójú. wọ́n lẹ mọ́ ọ̀tí máa mẹ́rin àti kò sí sẹ́ni tó lè fúnni ní tí wọ́n ọlọ́run ọba kọ̀ láti fúnni ta lẹni náà tó tó láti fún ọ ní tọ́lọ́run ọba ọba fẹ́ fún ọ wala yanfa'u dhal jaddi minkal jadd ìyànjú oníyànjú kan ò sì lè ṣe láǹfààní lọ́dọ̀ wọ́ lọ nítọ́lọ́n bá fẹ́ ṣe fún yàn ni ó ṣe fún yàn ọ̀ọ́ bá gbìyànjú jù bẹ́ẹ̀ lọ ọ̀ọ́ bá lè forí lagi nítọ́lọ́n bá sọ pé ó dé ibẹ̀ náà ló dé ibi tọ́lọ́n bá lò ní òní débẹ̀ láéláé. torí ẹ ètò afẹ́ nínú súnà ó náà ni pé dúró tí èèyàn dúró lẹ́yìn ìgbà tó gbórí sókè láti rúkú yìí à ń fẹ́ kéèyàn pẹ́ ńbẹ̀ à ń fẹ́ kéèyàn pẹ́ ńbẹ̀ kó sì farabalẹ̀ ńbẹ̀ lẹ́yìn rẹ̀ ló wá sí Allahu Akbar ló ìforíkanlẹ̀ ọ lọ sí ìforíkanlẹ̀ lẹ́ni tí ń sọ pé allahu akbar allahu akbar yẹn yọ tán nígbà tó bá ti foríkanlẹ̀ tán allahu akbar wà wá foríkanlẹ̀ lórí àwọn oríkè méje oríkè méje la máa fi kanlẹ̀ àtẹ́lẹwọ́ wa méjèèjì yó jẹ́ méjì orúnkún wa méjèèjì ó di mẹ́rin àwọn ọmọ kásẹ̀ wa méjèèjì ó di mẹ́fà bákan náà iwájú orí wa àti mú wa àwọn jẹyọ kan ó di méje nù torí ẹ̀ sí ọwọ́ wa lákọ̀ọ́kọ́ máa gbé sílẹ̀ àbí orúnkún wa èyí táwa sàlẹ́sà oníkọ́kọ́kọ́ fọwọ́ lélẹ̀ náà síwájú orúnkún rẹ̀ méjèèjì ọwọ́ rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ́ kanlẹ̀ síwájú orúnkún rẹ̀ méjèèjì ọ̀nbẹ náà àwọn olùmọ̀tán ní orúnkún rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ́ kanlẹ̀ síwájú ọwọ́ rẹ̀ méjèèjì ṣùgbọ́n ìtawà sàlẹ́sà tá a máa ń ṣe òun náà ní pé ọwọ́ wa ní ọ̀kọ̀ọ̀kọ́ kanlẹ̀ síwájú orúnkún méjèèjì torí pé àwọn ẹ̀rí tọ́tọ́ kà sílẹ̀ àwọn òkú wọn tẹ̀wọ̀n jù bákan náà lẹ́yìn ìgbà tí lẹ́yìn rẹ̀ lórí rẹ̀ wà kalẹ̀ orí rẹ̀ àti mú rẹ̀ kalẹ̀ kése pórí lásán ló fi kalẹ̀ tó gbé mú òkè kése sèmú lásán tó gbórí òkè èèyàn wà á jẹ́ wípé èèyàn wà á jẹ́ wípé èèyàn bá ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ọba lọ sílẹ̀ ẹ sì tẹ ẹ tẹ àwọn ọmọ yín sílẹ̀ dáadáa àwọn ọmọ àkáwọ́ yín àti àtẹ́lẹwọ́ yín ẹ tẹ sílẹ̀ dáadáa ẹ jẹ́ kó rí ìdíjókòó ńlẹ̀ kó rí ìdímúlẹ̀ kése pé ẹ gbé bákan náà ojú yín ẹ rí i pé òun náà kanlẹ̀ dáadáa àwọn ọmọ àkàṣe ẹ̀yìn ẹ̀rì kan dojúkọ alkebla ẹ̀rì kan dojúkọ alkebla so eléyìí jẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa ṣe torí ẹ̀ imú yín dáadáa ẹ̀ ní gbémú sókè ẹ̀ ní gbémú sókè tó orúnkún yín náà ńkọ́ òun náà ọ̀kànlẹ̀ dáadáa orúnkún yín ọ̀kànlẹ̀ dáadáa a sọ pé àwọn ọmọ àkàyìn ẹ̀ fi wọ́n lélẹ̀ dáadáa lọ́nà tó ṣe pé wọ́n ò dojúkọ alkebla nínú ìforíkanlẹ̀ yín ẹ̀ máa sọ pé subhan rabbiyal a'la ẹ̀ wí lẹ́ẹ̀mẹ́ta سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبيك أسوكو سبحان ربي الأعلى وبحمده سبحان ربي الأعلى وبحمده أبيك ما سوكو سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي أبيك أسوكو سبوح قدوس رب الملائكة والروح أبيك ما سوكو اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله احسن الخالقين ابيك يا اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اخرجه مسلم ابيك يا اللهم اعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك واعوذ بك منك لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك àbí ká sọ pé subhanaka subhanaka wa bihamdik la ilaha illa ant eléyìí tó dáa jù ní kíkà wéyìí nígbà báyìí ká tún sọ yìí nígbà mi tí wọn náà rí nísì èwo lọ dáàmà nu gbogbo àwọn àdúrà yìí èwo lọ máa ṣe nú ẹ e. ṣé bá ọmọ kó máa súfèé ní rúkú àti forí kanlẹ̀ tó máa ṣe sísísísísí bí ìgbà tó máa di ẹ e ń dún ọ̀pọ̀lọpọ̀ mẹ̀sìn islam wọn á ní ẹ láti kékeré làwọn ti kọ́ ọmọ lásọ ṣé aṣọ wa lẹ́sìn islam yìí sàṣọ lẹ́sìn islam torí de eléyìí o nídìí láti kọ́ nípa ẹ̀sìn islam o nídìí láti mọ̀ nípa rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti wá ṣe báyìí tán nínú ìforíkalẹ̀ wa ẹ má gbàgbé pé ìforíkalẹ̀ àkọ́kọ́ lélẹ́yìí o lẹ́yìn náà láwa gbórí sókè a sọ pé allahu akbar àwọn àjòkò lẹ́ni tó tẹ́ ẹsẹ̀ wa òsì tó tẹ̀ sílẹ̀ tọ́tẹ̀ sílẹ̀ àtẹ́lẹsẹ̀ òsì wọn yóò wà lókè nígbà tó ṣe wípé òkè ẹsẹ̀ òsì la fi lélẹ̀ àtẹ́lẹsẹ̀ tó wá wà lókè wọn láwọn àgbẹ̀ awẹ́ ìdíwà lé awẹ́ ìdíwà méjèèjì àgbélé tọ̀ tàbá àgbélé àwọn àna ẹsẹ̀ wọ̀ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àna ro ẹsẹ̀ wọ̀ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́nà tó ṣe pé àwọn máa ká wa àna ro wọn wọn máa wà á wá gbé ọwọ́ ọwọ́ ọ̀tún gbé lórí itan ọwọ́ ọ̀tún àbí ká gbé lórí orúnkún ọwọ́ ọ̀tún ọwọ́ ọwọ́ òsì á gbé lórí itan ọwọ́ òsì àbí lórí orúnkún ọwọ́ òsì tọ́ ìgbà míì kò sí tó burú kó jẹ́ pé a nàró ẹsẹ̀ méjèèjì láàrin ìforíkanlẹ̀ méjèèjì a nàró wọn la wá jókòó lé wọn a jókòó a ká ẹsẹ̀ wa a ká ẹsẹ̀ wa níbi ojúgun a ká sí abẹ́ ẹ̀tàn so àwa nàró ẹsẹ̀ wa méjèèjì àwa jókòó lé tá a máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin kò sí tó burú ń bẹ̀. níbi ìjókòó yìí tí ń bẹ láàrin ìforíkanlẹ̀ méjèèjì a tún máa ṣe àwọn àdúà àti àwọn gbólóhùn ìrántí eléyìí tó wá pé ká máa ṣe ń bẹ̀ bíi báyìí. allahumma àbí ká sọ pé rabbi gẹ́gẹ́ bó ṣe wá nú ẹ̀gbá wa mi ighfirli warhamni wajburni warfa'ni wahdini gba ọ̀nà kan tó gún régé hadithun hasan lẹ́yìn rẹ̀ àbí ká sọ yìí pé rabbi ghfirli rabbi ghfirli rabbi ghfirli adájú pé gbogbo èèyàn yẹ kọ́ mi léyìí rabbi ghfirli rabbi ghfirli olúwa olúwa ẹlẹ́dàá mi foríjì mi olúwa ẹlẹ́dàá mi foríjì mi lẹ́yìn rẹ̀ látún wá sí allahu akbar a wà á lọ bẹ́ẹ̀ a lọ forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì a kọ́kọ́ gbé a gbé ọwọ́ wa a ṣe nínú ìforíkanlẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ti ṣe ṣe nínú ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ láwa gbòrí sókè pé allahu akbar allahu akbar tá a bá wíwọn àwa jókòó a jókòó gẹ́gẹ́ bá a ṣe jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì ìjókòó yìí báyìí ìlà ń pè ní jalsatul istiraha ìjókòó eléyìí tó jẹ́ ti ìsinmi àní wí nǹkan kan bẹ́ẹ̀ a sì ní sàdúrà kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìsàkíyèsí o gbàtà àti ń gbórí sókè láti sọ pé allahu akbar ìgbàtà bá dìde ńkọ́ àní sọ allahu akbar kankan àní sọ Allahu Akbar kankan nígbà tá a bá dìde láti jókòó yìí. so eléyìí túmọ̀ sí pé ẹni tí bá máa ṣe tọ́jà imam kó ṣàkíyèsí o ìgbà tí wọ́n bá ń jókòó yùn ó sọ Allahu Akbar ìgbà tó bá dìde ò ní wí kankan ẹni tí sì ń dá sọ̀láàtì láti ṣe ìgbà tó bá gbórí sókè láti ìforíkalẹ̀ tó fẹ́ jókòó ó sì Allahu Akbar ìgbà tó bá dìde ò ní nítorí pé nígbà tí wọn náà bá mọ̀ nísìn pé wàá ṣe Allahu Akbar nígbà tó ń gborí sókè ni so ìgbà tó bá ṣe Allahu Akbar yẹn táwọn kọ́pọ̀lọpọ̀ jama ti dìde dúró tiwọn. wa fi dhalika mukhalafatun zahira ìyapa tó hàn bẹ́ẹ̀ ìmọ̀ mú wa ń jókòó jama ti dìde dúró táńdálẹ̀ ìwọ náà ni ìwọ náà ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sì sínú pa tírìnì àwọn jama tó wà lẹ́yìn wa torí mọ́ṣáláṣí téèyàn tuntun bá dé ó tún á kó kọ tiẹ̀ náà lẹ́ni rárá nítorí gbogbo mùsùlùmí mọ́sálásí mọ́sálásí wọn ni kò sẹ́ni tí ó lè wà ẹni tó wá láàárọ̀ ó lè jẹ́ pé nǹkan láàrí lọ́sàn ẹni tó wá lọ́sàn kọ́ láàrí lálẹ́ wa hakada torí délé ló ṣe jẹ́ pé téèyàn bá jẹ́ imam tó bá fi ìjókòó yìí sílẹ̀ kò sí ní tó burú mẹ́ téèyàn bá sì jẹ́ máàmú ńgbà tí lè máàmú rẹ̀ ò ti ṣe òun náà dìde dúró ni kò ṣe àṣejù èyí ṣàṣejù tó wàá jókòó tí lè máàmú ti dìde dúró tó á dìde lọ sí rákà ẹlẹ́kejì mo rò pé ẹrí bá ti ṣe parí rákà alákọ̀ọ́kọ́ báyìí á dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì irun tá a ṣe nu rákà alákọ̀ọ́kọ́ náà láti ṣe nu rákà ẹlẹ́ẹ̀kejì á kà kí ó ń bẹ fati àti súra àmọ́ àníjẹ́ kó gùn tó ta alákọ̀ọ́kọ́ àmọ́ o àwa tún ní sàdúrà bẹ̀rẹ̀ sọ láti nínú rákà ẹlẹ́ẹ̀kejì o lẹ́yìn tá a bá ti parí rákà ẹlẹ́ẹ̀kejì tán a ti forí kanlẹ̀ fún náà ìyẹn ni pé gbàwo làtáyà alákọ̀ọ́kọ́ máa wá lẹ́yìn raka ẹlẹ́ẹ̀kejì ìyẹn tí sọ̀láàtì bá jẹ́ pé àtáyà méjì lónìí sọ̀láàtì wọn ní máa látàyà méjì eléyìí tó bá jẹ́ raka mẹ́ta bíi maghrib àbí raka mẹ́rin bíi sọ̀láàtì dhuhur àti sọ̀láàtì asr àti sọ̀láàtì isha tẹ́lẹ̀ ìbáyé wa àtáyà alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ ṣe fáwọn sọ̀làwátì wọ̀nyí báyìí á jókòó lẹ́ni tó ṣe pé ó tẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì ó tẹ̀ ó gbé awọ ẹ̀dì rẹ̀ méjèèjì lé lórí á wá ẹsẹ̀ wa ọ̀tún a wá gbé ọwọ́ wa ọ̀tún a gbé lórí itan wa ọ̀tún àbórí orúnkún wa ọ̀tún a gbé ọwọ́ wa òsì a gbé lórí itan wa òsì àbí orí orúnkún wa òsì ṣùgbọ́n o ìyàtọ̀ tí ó kàn wá láàrin rẹ̀ ọmọ kan ọmọdérin ètò tẹ̀lé àti tààrin áfíríkà tàǹpàkò áfìdímù á wà á na ọmọ ká àfábẹ́là ọmọ ká àfábẹ́là àṣàbáhà eléyìí tá a fi máa ń ṣàfọmọ́ lọ á wà á na òun á na òun tọ́ á máa wá mí sókè sílẹ̀ á máa fi ṣàdúà á máa mí sókè sílẹ̀ á máa fi ṣàdúà bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn láàánú mi ṣùgbọ́n àdéhìí wa ilẹ̀ ibn Hujur ọ̀tọ̀ka sípò àmàmì ọwọ́ wa tá a mìíràn ibẹ̀ lójú wa wà wà títí tá a fi sálámà subhanallah sẹ́yìn rántí pé a sọ pé nù sọ́lá gbogbo ìgbà tó bá wà nù sọ́lá ibi tó forí kalẹ̀ lọ́ọ́ wò kì ṣe pé wọ́n wọ̀ ọ́ gẹ́gẹ́ bí tí máa ṣe wọ́n máa wọ̀ tún wọ́n máa wò sí wọ́n máa wọ̀ tún wọ́n máa wò sí bẹ́ẹ̀ nìkan bá wọ ọ́nú mọ́ṣáláṣí wọ́n fojú lé ká ẹ̀yin ò mọ̀ pé ń sin lọ́ọ̀ni ẹ̀sùn bí ń ṣeré ni ibi tó forí kan lọ́ọ́ wò kì ṣe pé wọ́n wọ̀ ọ́ àbọ̀ máa wọ̀ ẹ̀gbẹ́ rárá ibi tó forí kan lọ́ọ́ wò títí tó fi bá sọ láti rẹ débi àtàyà alákọ̀ọ́kọ́ nígbà tó bá bá sọ láti rẹ débi àtàyà alákọ̀ọ́kọ́ ìgbà náà lọ́ọ́ máa wo ọmọ àka rẹ ọmọ àka tó ọ̀nà ọmọ àka àfábẹ́là eléyìí tó ń mì sókè tó ń mì sílẹ̀ ni lọ́ọ́ máa wò nígbà náà torí de eléyìí báyìí á mà sí báwọn. nínú kọ́jẹ́ pé àwọn ọmọ àka ọmọdéyìn ètò tẹ̀lé àti tààrin àfi tàtàǹpàkò dì wọ́n mú ká wá na tìfábẹ́là àbí kó sì jẹ́ pé ọmọ àka ọmọdéyìn àti ètò tẹ̀lé a di àwọn mọ́ àárín àtẹ́lẹwọ́ ọwọ́ ọ̀tún àwa mú ọmọ àkáta àárín àti tàtà ń pakò a sì àwọn lórúkà kátó wá dípa àna ọmọ àká àfábẹ́là gbogbo bákan méjì yìí lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe a wá ṣe at-tashahhud ní jẹ́ẹ́jẹ́ láì gbóhùn sókè pẹ̀lú ọ̀kan nínú àwọn oríṣi ọ̀nà tí at-tashahhud gbà wá látọ̀dọ̀ ànàbí sallallahu alayhi wa sallam أكان ورنا أني إليت ولا تدع عبد الله بن مسعود رضي الله عنه إليت أصدق نبي في قوم وناني التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله alimami al-bukhari àti muslim ló gbélé ìjáde àbí ká ṣe at-tashahhud eléyìí tó wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma eléyìí tó náà sọ pé anabi fi kọ́ ọ̀hún náà ni at-tahiyyatu al-mubarakatu as-salawatu at-tayyibatu lillah السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده أشهد أن لا إله إلا الله وأشهد anna muhammadan abduhu wa rasuluhu alimami muslim ló gbé eléyìí jáde eléyìí tó dáa ni pé ká lo eléyìí nígbà kan ká lo eléyìí nígbà míì bákan náà lè tó tún alátọ̀dọ̀ umar radiyallahu anhu irú èyí tí ó wọ́pọ̀ láwùjọ wa èyí tí imaamu malik ló ń sàlẹ̀ sá. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run bá kí wàá san àwọn olùmọ̀ọ́lẹ́ sọ lórí àrípọ̀rọ̀ jẹ́ sàlàyé fún alálẹ́ yìí ọ̀rọ̀ tí tóbi tó pàtàkì ni bó tilẹ̀ jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú kéyìn orí yẹn pẹ̀lú àwọn àlàyé kọ̀ọ̀kan tí wọ́n ṣe fún wa pa bá fẹ́ jókòó níbi tàṣàhùdù alákọ̀ọ́kọ́ àti ti gbẹ̀yìn ṣùgbọ́n eléyìí àǹfààní eléyìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì làwọn àgbà bá wọ́n tí ìdánilẹ́kọ̀ọ́ bá bẹ̀rẹ̀ ìgbẹ̀ni tó bá wá yóò máa láǹfààní àti ríru eléyìí àti láti béèrè níta bá nǹkan afẹ́ béèrè ká pé àwọn olùmọ̀ aká béèrè wọn ṣàlàyé ẹ̀ fún wa ní ẹ̀yìn ètò kọ́lọ́ bá sí rọrùn afẹ́ béèrè pé ǹjẹ́ yàtọ̀ kan wà láàrin tàṣàhùdù alákọ̀ọ́kọ́ àti tàṣàhùdù ẹlẹ́ẹ̀kejì. ẹ yàtọ̀ wà ìtàlàyé rẹ̀ ọ̀ wà ń gbàtà bá dórí rẹ̀ ọ̀rọ̀ ni àti gbẹ̀yìn àjọ pé báyìí ni a dúró sí ní alẹ́ jẹ́ kí a pàdé àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ̀wájú ọ̀la lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.